àsìkò yìí ṣé dáadáa lẹ wà ẹ̀yin ará mi ẹ̀gbọ́n mi àbúrò àti everybody ẹni yìí nípa art class wa ayàwòrán tí wọ́n bá pè ẹ́ ní olùyà sọ fún wọn wípé àbọ̀ ọ̀rọ̀ ni wọ́n sọ olùyàwòrán nìwọ ẹni ẹ̀kọ́ tá máa tá máa kọ́ra wa ó ní pé báwo ni a ṣe ń yà àti àwọn agbègbè tí artist tó lè ṣiṣẹ́ kí n brief gbogbo ẹ̀ papọ̀ kó tó di pé màá máa wá ṣòyìn ní àwọn àwòrán àti ìpele tí a fẹ́ bọ́ sí àmọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àkọ́kọ́ mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí mo kọ́kọ́ sọ síwájú yìí nípa ìpele tí a fẹ́ bọ́ sí àti ibi àyẹ̀wò ni artist gbọ́rọ̀ máa wà láti ṣiṣẹ́ rẹ̀ ẹ̀kejì nípa àwọn ọ̀rọ̀ tí mo sọ ní fídíò tàkọ́kọ́ tí mo ṣe níbi introduction yẹn mo sọ fún yín pé kò sẹ́ni tó kọ́ mi pé ọ̀gá mi bọ̀ nípa pé mo ní ẹ̀bùn rẹ̀ láti kékeré ni mo ti ń yàwòrán yìí mo lọ sí secondary school Gasikia College mo ti jáde ní secondary school ní Yaba ni mo dẹ̀ lọ ní higher institution Yaba Tech tó jẹ́ pé wọ́n múnádóko tó bá nígbìyàn tó fẹ́ fẹ́ di artist tó dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ tó yege tó bá lọ sí Yaba Tech I'm sure you you will find it very easy because the the the eh, agbègbè yẹn ó wà fún àwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ àkọ́ yege bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn lecturer àwọn àwọn bàbá àwọn tó jẹ́ àwọn bàbá wa tó wà ń bẹ̀ àwọn ẹ̀gbọ́n wa gbogbo wọn náà wọ́n dángájíá wọ́n sì lè kọ́ ẹni so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ auchi laspotech gbogbo ẹ̀ wà fún tó bá fẹ́ lọ higher institution as a professional èyí tí mò ń ṣe fún yìí ó máa máa jẹ́ extra class fún ẹni àmọ́ tó bá mójútó tó bá dọ̀hún ó mọ̀ pé ah, oh, o ti kọ́ ẹ̀rí tó pọ̀ jù níbí báyìí tó jẹ́ pé ó máa jàǹfààní fún ẹ láti jẹ́ pé kò yege nínú gbogbo nǹkan tó bá dájú kọ nínú higher social yìí ìfẹ́ tí mo ní sí i àti pé tí mo mí ni pé kò sí ẹni tí pé mi ò kọ́kọ́ lọ roadside artist kan lọ kọ́kọ́ lọ kọ́ nǹkan kan ọ̀ tí mo mí nìyẹn bọ̀ nínú nǹkan tí mo wá ní ìfẹ́ sí mo nífẹ̀ẹ́ sí kí n máa pẹ́ ní cafe mo máa ń ṣe research gbogbo àwọn tí èèyàn mọ̀ ẹni òyìnbó tí mo rò pé mo, mo tó, tó inspire mi gan jù tí mo fi wá tó fi wá brought mi sí daylight of art tó broad mi daylight of art tí everything ìmọ́lẹ̀ tún wá tàn sí ó ní Jenny Frank lórúkọ rẹ̀ ṣé èèyàn kì í parọ́ mo wo àwòrán kì í ṣe pa mara sójú àmọ́ mo mọ̀ by book mo wo àwòrán yìí débi pé mo ṣe gbogbo project inú ẹ̀ láti practice by myself and I, I, ready, I render everything exactly the way the man is because shading pẹ̀lú ẹ̀ mo ṣe àwòrán rẹ̀ mo wòwe rẹ̀ kí n kó má yẹ kó òyìnbó mi pọ̀ fáwọn àǹfààní àwọn tí ó gbé ìwò torí Yorùbá gangan ni mo torí ẹ̀ gbé tó ìkàlẹ̀ láti máa kọ́ wa bí ó ṣe yẹ wa àmọ́ àyè tí mo sọ ni pé ìwé ẹni tí mo kà lórí kò sí láyé ìtọ́lọ́run bá gún àwọn kan ó ti bùn àwọn kan síwájú òdodo ọ̀rọ̀ nìyẹn so tó bá wá sàǹfààní láti ríru wọn àwọn èèyàn ó máa dẹ bí mẹ́ńtọ̀ fún ẹ mẹ́ńtọ̀ yẹn ni wọ́n jẹ́ òun náà ni àwọn àwọn ọ̀gá wa tí à ń wò ní Yaba Tech lọ́pọ̀lọpọ̀ jù ní tí mo tún ní mo jèrè bẹ́ẹ̀ làwọn tó kọ́ wa ní textile olúwa mọ́sá wa pẹ̀lú wọn wọ́n sábà ṣàlékún mímọ́ gbogbo wọn inshallah àti mr rokeem mr hakeem Abib that is my master master <laughs> àwọn èèyàn tó bá dé Yaba lẹ́yìn tó bá pe master gbogbo àwọn àti Mr Rocky Basọ̀run àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbogbo àwọn HOD wa gbogbo wọn wọ́n jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n dángájá torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a wí yìí yaba ń bẹ yẹn náà làwọn náà product yaba ni wọ́n ìpìlẹ̀ bí òyìnbó ṣe gbé wa làwọn náà ṣe ń gbé fún wa so ẹ̀kọ́ dáńtẹ́ inspire wa náà wọ́n sọ sí wa a rí ẹ̀kọ́ méjì mẹ́ta kọ pẹ̀lú ẹ̀bùn tí a ti ní alihamudulilayi nǹkan tí mo fẹ́ yanjú nìyẹn kọ́ má dàgbé mo sọ̀rọ̀ nù níbi ìtàkọ́kọ́ yẹn kí ẹ foríjì mi so ìwé ẹni yìí mo wá kà lèmi fi practice pápá rẹ jùlọ inú ẹ̀wọ̀ tó bá jọ pàdé tó bá yẹ kó ní intention nítorí tó dáa ni pé tó bá ń ṣiṣẹ́ ìgbìyànjú láti lọ ní certificate ni o bìkọ́ nítorí ijọ́ tí àyè rẹ̀ bá fẹ́ yọlẹ̀ pé à ṣé o tiẹ̀ ń ṣe nítorí ẹlòmíì òyìnbó mọ̀ bẹ́ẹ̀ àmọ́ nílẹ̀ Áfíríkà ti wà ìwé ni wọ́n believe wọn sábà fẹ́ mọ nǹkan tó ní nínú ọpọlọ ẹ̀ àti tó lè ṣe a máa ń believe pé kásà ti rí fígọ̀ kásà ti rí fígọ̀ pé credit lónìí credit ń bì báyìí pass nìyí bẹ́ẹ̀ sì ni ẹlòmíì ò ní ní pass àmọ́ tó wà níbí báyìí ó ju ẹni tẹ́ rò pé nǹkan kan lẹ̀ lọ nǹkan tí a fi ń sọ talent nù nìyẹn tá a fi ń pa ọ̀pọ̀lọpọ̀ talent a believe wa rẹ̀ gbé ìṣesí àwọn òyìnbó òyìnbó gan ń ṣe bẹ́ẹ̀ òyìnbó tó ní gbogbo èdè yìí wọn kì í ṣe bẹ́ẹ̀ wọ́n kàn máa dàyàn sí feed wọ́n á tẹ́ẹ̀nì wọ́n á dẹ̀ wo gbogbo ní ti ọmọ ènìyàn ní nínú ara rẹ̀ láti lè discover ara rẹ̀ ìyẹn nu òyìnbó ń ṣe bọ̀ lọ́dọ̀ tí wàá ń bíbà tó bá ti dé five credit ten credit ìyẹn ni wọ́n mà kì í ṣe pé kò dáa but àwọn míì wà wọn níbẹ̀ kì í dẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ti mọ̀mọ̀ tiwọn ẹlòmíì ẹ lè kọ́ ó lè mọ̀mọ̀ ẹlòmíì ẹ lè fi àpẹẹrẹ kẹkàn mi fi àpẹẹrẹ hàn ibẹ̀ ni lákàyè tí màá sí ẹlòmíì ó lè wo bí fíìmù ẹlòmíì ó lè mọ kọ́ bí orin ó lè yé bí a ṣe bọ́lọ̀ ṣe dá ọ̀tọ̀ọ̀tọ̀ ní nǹkan tí mo fẹ́ fọ àyàn kó má pọ̀ jù bọ̀ ní tèmi ní tá a máa ṣe ni pé eré àwòrán artist bọ̀rọ̀ máa wà ó lè jẹ́ eré àánú pálọ̀ ẹ̀ kò nígbà tó bá ní studio gbẹ̀gẹ̀dẹ̀ tó bá kó fẹ́ ṣẹ̀ṣẹ̀ as upcoming artist mo ń bá wí o but if you are a professional you can be a you can have your video as large as you want tó bá jẹ́ pé ẹni tó ti dángájá tó ti wà lójú ọ̀nà yìí dáadáa ó lè ní ààyè rẹ̀ dégbé kódà ó lè jẹ́ odidi ilé ló fi ṣe gbogbo ohun tó fi fẹ́ fi ṣe ètò àyàwòrán yìí bò kí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé gbogbo àwọn nǹkan yìí gbogbo àwọn nǹkan yẹn tó bá ti wá jẹ́ wípé sorry tó bá ti wá jẹ́ wípé ó ti dángájá ń bẹ̀ ó lè wá room a room a sitting room anything níbi àyè rẹ̀ ó lè create àyè síbẹ̀ láti máa fi yàwòrán dájú pé inú ilé dájú ẹ̀ ló wà inú ilé bàbá ẹ̀ ló wà inú ilé màmá ẹ̀ ló wà rárá wá tọrọ mọ́mì mo fẹ́ máa ṣiṣẹ́ àti ní ìbàyò tọrọ àyè lọ́wọ́ wọn tán bá gbà fún ẹ àbí torí kitchen òyìnbó lo kitchen o tó bá yẹ table kitchen tó bá ti ní board ẹ drawing board tí mo fi hàn yín yẹn òun náà lẹ́ẹ̀fì tí mo fi máa fi yàwòrán tí mo bá ti fẹ́ yà tí ó ní fọ́míkà tí mo fi hàn yín o lè gbé ilé table kitchen kó wá chair kan ní corner at the right wá rí i pé right side yẹ ló gbọ́rọ̀ wà ní ibi tó mọ̀ gbé reference ẹ̀ sí bóyá ìmọ̀ bóyá lápẹ̀rẹ̀ o tó kọ́ọ̀pù kalẹ̀ o tó àwọn nǹkan kan kalẹ̀ tó fẹ́ yà gẹ́lẹ́ bí àwọn àwòrán tí mo fẹ́ fi hàn yín tẹ́ máa rí yìí music box mi mo kàn sáré yà pẹ̀lú pen léyìí pé ká lè fi ṣó yín bí èèyàn ṣe máa ń lè àwọn àwọn ìlà tá a wí yìí láti fi láti fi bẹ̀rẹ̀ àwòrán yíyà rẹ̀ àwọn ìlà yìí ni ó ń ṣokùnfà bọ́dì nǹkan tó gbé kalẹ̀ níbi ẹ̀bú tí mo sọ fún ẹ ẹ̀gbẹ́ kìíní ẹ̀gbẹ́ kejì ní ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ àlàáfíà rẹ̀ tó bá ti wo àwọn ìlà tí a sọ yìí ìlà yìí náà lọ́mọ wò títí àti òkè àti ilẹ̀ tó bá ti wo òkè ẹgbẹ́ kìíní right ẹgbẹ́ kejì left tó ti wo ìsàlẹ̀ ibi tí ó gbé sí àwọn nǹkan tó fẹ́ study lára nǹkan tó gbé kalẹ̀ tó fẹ́ yà nìyẹn so àwọn nǹkan yìí ó wá depend tó bá ṣe wá rí ni wàá ṣe gbé kalẹ̀ sínú ìwé rẹ̀ bọ̀ báwo ni wàá ṣe lò náà ni wàá rí bí mo ṣe fàlà àwọn music box tí mo yà yẹn so tó bá ti ń wò yẹn wàá rí bí mo ṣe ṣe kò wá sírù material tó ń lo pencil ni o pencil ni as a upcoming artist tó o bá fẹ́ bẹ̀rẹ̀ má ti lo pen lo pencil mo lọ wá hb àti fb àti 2b àti eh, 6b tó bá ti ráwọn yẹn mú cleaner yẹn tiki cleaner rà á àti sharpener rẹ ọ bóyá razor blade ẹlòmíì mọ̀ lò láti fi gbẹ́ pẹ́ńsù tó bá gbẹ́ pẹ́ńsù ẹ níwọ̀n ẹ ìwọ̀n inches kan ló gbọ́dọ̀ yọ má wàá máa tẹwọ́ mọ́ kó mọ̀ máa kán àìmọ́tẹ̀ ọmọ wàá kànra máa ṣe báyìí wàá jẹ́ kí ọwọ́ rẹ̀ máa kọ́ yín ní gbogbo hand position náà má fi hàn yín ó ṣeé ṣe kí n illustrate ẹ̀ nítorí tó bá nìsín nǹkan tá a máa rí ni pé ẹni máa rí fèsì mi èsì dandan àmọ́ tẹ́ ẹ fẹ́ kọ́ gangan ẹ máa tẹ̀lé mi ká lọ ẹ dẹ̀ máa gbọ́hùn mi pẹ̀lú bí mo bá ṣe ń ṣàlàyé pẹ̀lú ẹ̀ eléyìí ò ní ju báyìí lọ ẹ jọ mo fẹ́ kí ẹ máa tẹ̀lé one inches one inches yóò gùn lẹ́nu tó báyìí tó bá ti gbẹ that's why náà mo sọ pé kó ra méjì méjì méjì méjì má dẹ̀ jẹ́ kó máa bọ́lẹ̀ tó bá ti ń bọ́lẹ̀ pẹ́ńsù nǹkan sínú gbogbo àwọn ẹ̀kọ́ yìí ni kò ní bó ṣe máa maintain material ẹ̀ so area of art ni ibi tí o lè jókòó sí around the corner ilé rẹ níbi ẹgbẹ́ kan níbi inú ilé inú yàrá yín o lè create ẹ̀ tó bá yẹ pé o ní chair kékeré kan tí wọ́n ti dáná tán kitchen palẹ̀mọ́ tí o sì bi ti table wà ń bẹ̀ rárá gbé sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ gbé light jẹ́ kí iná ìmọ́lẹ̀ daylight kó wà ń bẹ̀ bíi tẹ́lẹ̀ yìí báyìí kó má tàn sí mi lójú ẹ̀ ni mo ṣe fẹ́ ká curtain so tó bá ti ní gbogbo yẹn o ti o ti àyè ti pé o ti gbà tó bá ti lọ sí studio kankan so wá wá máa study níbi ẹgbẹ́ kan tó bẹ tó bá jòkó áńgù rẹ̀ dé mọ̀ pé right side ẹ ló gbé ní tó ń wò tó fẹ́ yà yẹn right side ẹ ló gbé sí so lẹ́yìn eléyìí kò sí nǹkan kan mọ́ lẹ́yìn ká máa yàwòrán lọ wàá kàn rí pé o study tó gbé kalẹ̀ o mójútó wo yé sí wo láwòfin wo gbogbo ara rẹ̀ wo tó wà lára rẹ̀ linty line ni o máa kọ́ yín ní nǹkan pè ní geometric shape téèyàn sì máa fi ń fọ́ọ̀mù gbogbo àwọn shapes sí àwọn shapes tá a wí bíi circle ni cylinder square angular rectangle àwọn ovals tó dàbí ẹyin àti èyí tó ti ródóródó bíi bọ́ọ̀lù so àti èyí tó dàbí Eh, ẹ̀yà ẹyin ní ìlà so òun ni ẹ̀yà ẹyin ní ìlà ni orí orí wa ò perfect ní circle kò sí ẹni náà torí rẹ̀ perfect ní circle round head tó bá ti dé bí ó ti wà ó ti wà sọ́mà á jẹ́ pé olúwa kàn wù ú nìyẹn <laughs> tá a bá pè é ní olùyà sọ fún wọn pé olùyàwòrán nìrẹ̀ àbọ̀rọ̀ ni wọ́n sọ olùyà olùyàwòrán nìrẹ̀ àbọ̀rọ̀ ni wọ́n sọ. eléyìí tí ẹ ń wọ ẹni là ń pè ní geometry shape. Àwọn ẹ̀yà eh, igun kọ̀ọ̀kan tí a lè máa fi yàwòrán, òun náà lórí ta fi yàwòrán yẹn. jẹ́ ká bẹ̀rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé kí ẹ sì máa bá mi ká lọ olúwa yóò jẹ́ kó yé wa ju bí a ṣe lérò lọ inshàlá ẹ farabalẹ̀ ẹ máa wo àwọn ìlà tí mo bá ń gbé pẹ̀lú ògo ọlọ́run yóò ní yóò ní ìtumọ̀ sí yín ọlọ́run á jẹ̀jẹ̀ kí ẹ rí mú inshàlá kò jù báyìí lọ thank you. àpẹẹrẹ àbí ìwòye sí àkọ́kọ́ tí mo fẹ́ kí a ṣe pẹ̀lú ẹ̀ òun náà ni yíya àwòrán pẹ̀lú èyí tí a pè ní àwọn gun òdiwọ̀n yìí which is geometric shape you all know geometric shape mo fẹ́ bẹ̀rẹ̀ láti fi ya àwòrán kí ẹ lè rí bí wọ́n ṣe máa ń lò ẹ má bá mi kálọ ẹ dákun ẹ jọ̀ọ́ kí ẹ lè bá rí dáadáa ló jẹ́ kí n nídìí láti tẹ ọmọ tó bá dẹ̀ possible pé pẹ́ńsù yẹn hàn tẹ́ bá complain yìí tẹ́ bá faramọ́ mo lè máa lo pen láti máa fi gbé àwọn nǹkan yìí jáde so àwọn nǹkan tí ẹ̀ ń rí àwọn shape yìí tí wọ́n ń pè ní ẹ̀yà ẹ̀yà ni wọ́n ń pè ẹ̀yà ni ẹ̀yà igun la lè pè ní Yorùbá kọ̀ọ̀kan báyìí òun náà ni this is circle èyí tó dàbí bọ́ọ̀lù èyí tó dàbí pírámìdì òun ni triangle so èyí tó dàbí square ẹ mọ̀ square tí nǹkan tó ń pè ní square ni pé five ní bíbáyìí five ní length five ní òkè five ní ìsàlẹ̀ five ní ìsàlẹ̀ àti ẹ̀gbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì ìyẹn náà ń pè ní square bíi five inches ẹsẹ̀ bàtà kan ẹsẹ̀ bàtà kan ó gbọ́rọ̀ ó gbọ́rọ̀ sí òdiwọ̀n ara wọn òun náà ń pè ní square ó gbọ́rọ̀ sí dédé ara tó wà ń bíbáyìí ó gbọ́rọ̀ jẹ́ dédé nǹkan tó wà ń bíbáyìí tó bá wọ̀n torí ẹ̀ òun náà fi ń pè ní square èyí tó jẹ́ rectangle ló máa ń gùn ó lè jẹ́ pé ẹsẹ̀ bàtà méjì báyìí àti ẹsẹ̀ bàtà kan bíbáyìí ẹsẹ̀ bàtà méjì níbí báyìí náà so ẹsẹ̀ bàtà kan níbí báyìí òun la lè pè ní òdiwọ̀n rectangle èyí là ń pè ní rectangle tí nǹkan bá ti rí báyìí rectangle la máa ń pè tí ó bá ti gùn báyìí òun ló gùn ní gbọrọ eléyìí ó gùn ní dédé a lè pè ní dédé eléyìí ó dàbí pyramid hmm, ó dàbí pyramid ilẹ̀ Egypt <laughs> ó náà ní triangle àpèjúwe tí mo lè mú wá tó lè yé yín náà nìyẹn o ẹ jọ ẹ má bá mi ká lọ pẹ̀lú ẹ so eléyìí ohun la ń pè ní silinda cylinder ni silinda silinda silinda ni bí agolo míìkì agolo bonfita sorry agolo bonfita agolo milo ó ni silinda nǹkan tán mìíràn by ni nǹkan tó bá ti ní inú tó ní inú tó ní ẹ̀gbẹ́ tó ní ráǹdì tó yí kara wọn tó pé bákan náà ni ó dẹ̀ ní inú òun náà ń pè ní cylinder òun náà ni silinda ni so ní tó tún tẹ̀lé tí wọ́n lẹ́nu pé overs ó ní ẹyin ó ṣe dédé léyìí amẹ́jẹ ìyá sí báyìí tí wọ́n bá ní nǹkan dàbí ẹyin ìdà kó rí báyìí overs ni wọ́n ń pè lédè òyìnbó overs overs ó là ń pè ní èdè òyìnbó lóde eléyìnbòde overs òun ni a máa fi ń ṣe òdiwọ̀n orí ẹ bá rí tí mo bá fẹ́ fi ní ìsìn mo lè ṣe báyìí mo lè dá báyìí kí n dá báyìí tí mo bá fẹ́ ya èèyàn láláì ṣe pé mo wá scaling mo ṣẹ̀ṣẹ̀ ń ra farula òdiwọ̀n yìí ni wọ́n ń pè ní scaling eléyìí náà ń pè ní scaling right but èyí tí ó ní method tó lè fi gé tó bá ti wọn nǹkan ni pé tó bá ti rí bẹ́ẹ̀ yá báyìí triangle yẹ́rìpò nìyí ó ní mo fi sí báyìí tẹ́ bá fẹ́ ṣe fẹ́ ṣe ní sẹ́kù kan bí sẹ́kù kan bí sẹ́kù kan bí òun ni imú tó bá fẹ́ ṣe tó complete ẹ̀ wá kàn ṣe báyìí bí ìgbà tó kọ w w àbí m àmọ́ a lè sọ pé m m ó jọ m báyìí àbí kó w tó kọjú sísàlẹ̀ ihò imú ni eléyìí náà eléyìí ló wà fi gbé eléyìí báyìí ẹ̀sáǹpù yìí tí mo kàn ń ṣe mo kàn ń ṣe náà ni o so mo kàn fẹ́ fi mú wa ojú ó ti bẹ̀rẹ̀ láti bí ibi tí ojú òkè ojú irun ojú wà ó ní etí tí máa ń bẹ̀rẹ̀ má da ọ̀tẹ̀ ó ní ibi òdiwọ̀n etí ẹ̀ etí ẹ̀ lélẹ́yìí ó ní o tún rí i èyí tó lè tètè yí ẹ sí ni mo ń sọ yìí o mo kàn fi léyìí ṣe sample ni sample ni mo ń fi léyìí ṣe àpèjúwe tó lè tètè yí ẹ sí láti jẹ́ kó lè tètè mọ tí mo ń sọ so òdiwọ̀n ojú òdiwọ̀n etí ló wà ní ojú òdiwọ̀n yìí so irun ojú wà lókè rẹ̀ tá à ń pè ní eye brown eye brown wà lókè rẹ̀ sorry ó ní so ibi tí eyelash ṣì wà wọ́n náà láàmú ó ní ìlà yìí wà yìí so ẹnu nítorí jẹ́ ìfọwọ́ni pé tó bá mú ìsàlẹ̀ etí ẹ̀ méjèèjì bẹ́ẹ̀ndì ẹ̀ wàá rí i pé ẹnu máa kọjá ń bẹ̀ òun náà ni v là máa ń fi sí báyìí tó bá fi triangle alipẹ́ triangle kékeré báyìí tó bá fi sòdiwọ̀n báyìí so wá fà lọ báyìí fà lọ báyìí eléyìí fún ẹ ní òdiwọ̀n ẹnu ibi tó ti mọ̀ ni ó wá dìpẹ́ndì bí ẹnu ẹni náà bá ṣe rí tó bá wò imú rí tóbi nítorí pé mò ń ṣe sample ni tí mo bá fẹ́ yà ìwọ wo òdiwọ̀n nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú fọ́tò ẹni náà àti pé gbogbo eléyìí ṣépù yóò ti jọ ó lè rí báyìí wàá tún ṣépù yìí ṣe torí ẹ̀ làwọn kì í fi ń tẹwọ́ mọ̀ tó pé tó bá fẹ́ ṣèdì gbogbo ṣéèdì ni yóò padà gba gbogbo kíní yóò padà correct ó lè jẹ́ pé báyìí ni ṣépù ẹni náà rí tó tó bá fẹ́ fi irun sí irun ṣẹ̀ṣẹ̀ lè bẹ̀rẹ̀ irun lè wá báyìí ó dẹ̀ lè jẹ́ pé irun ti wà níbi tó ti ya eléyìí náà tó bá yẹ kó calculate láti irun pẹ̀lú tó fi yà yìí ẹnu kò kàn ṣe báyìí bọ̀ ká ní pé ò calculate ẹ̀ ó ṣe fẹ́ yarun àmọ́ dá kó mọ calculate ẹ̀ wá látòkè látòkè irun so ìyẹn ló máa fún ẹ ní accurate accurate drawing tá à pè ní good proportion so ìyẹn ni pé egg yẹn náà mo yà yìí o ẹ má gbàgbé egg egg yẹn náà ni so wá depend bó bá ṣe kọjú sí ẹ bí fọ́tò yẹn bá ṣe kọjú bá portrait ló fẹ́ yà ká ní kó fẹ́ ya egg gangan egg gangan nìyí tá a bá gbé egg kalẹ̀ bó ṣe lè gbé ẹ̀ kalẹ̀ ni. kẹ́lẹ́ bá rí ni mo ṣe ń tẹ́wọ́ mọ́ wọn kì í tẹ́wọ́ mọ́ àwòrán àkọ́kọ́ tẹ́ bá fẹ́ yà ìlà tẹ́ máa ń fà kò ní jù báyìí lọ tó bá ń lo ọwọ́ tí mo ti sọ fún ẹ ìyẹn hand position ni o uh, cup hand position ni o àbí writing hand position writing hand position lèmi lò èyí tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn ló lè máa lò kì ṣe dandan ni pé o gbọ́dọ̀ mú kan ìdá kó pé under hand ló lè lò tó fi lè ṣe báyìí tó lè rọ̀ ẹ́ lọ́rùn òun pé mo ò yá mo ò tẹ́wọ́ mọ́ tó bá rí mi ò tẹ́wọ́ mọ́ kádẹ́ ni pé under eh, right position right position and right position ló lè lò tó lè yá báyìí kò sáà tí mọ̀ ṣe kí ni don't press your don't make impression má jẹ́ kí ọwọ́ rẹ tẹ̀ mọ́ débi pé tí àfi tọ́kọ́ má tẹ̀ ọmọ ni pé tó bá fẹ́ parẹ́ ó rí yóò padà damage card ẹ̀ kò ní hàn kò ní kúrò ń bẹ̀ bọ̀rọ̀ and again tó bá gbé ṣèdílé ibẹ̀ yẹn kòtò yẹn máa hàn níbẹ̀ kòtò ibi tó ti tẹwọ́ mọ́ yẹn ó máa hàn níṣà torí ẹ̀ ni kò fi da kí èèyàn tẹwọ́ mọ́ drawing tó bá kọ́ fẹ́ ṣe drawing tó bá ti wá get shape tó fẹ́ lò tán ó lè wá ṣe báyìí òun ní tẹwọ́ mọ́ náà mọ́ ó gbé detail wá gbé detail ẹ̀ jáde báyìí wá farabalẹ̀ ò ní lo ò ní jẹ́ kí pẹ́ńsù máa lọ fàfàfà mọ́ ò ní jẹ́ kí pẹ́ńsù pọ̀ ní tètè ẹ̀ mọ́ ó ti mọ̀ pé èyí tó fẹ́ mú jáde gangan ló ti mú jáde yẹn tó tí máa bá bẹ̀rẹ̀ bóyá ṣéèdì bẹ̀rẹ̀ láti bí mi ti fẹ́ sọ̀rọ̀ shade nsìn àmọ́ nǹkan tí mo kàn fẹ́ fi hàn yín ni pé ó rí i pé ò ní rí láì yẹn mọ́ torí ó depend tó o bá ti tẹ̀wọ́ mọ́ bíbi tó bá dark wà á blend ẹ̀ wà á tà ní pé iná àti òkùnkùn máa ń wọnú ara wọn ni a gbọ́rọ̀ shade ká wá mú dark ká mú dark báyìí ká lè fi light báyìí light stone kò da bẹ́ẹ̀ yẹn àbí kán ṣe kí kán rhyme kan wọnú ara wọn ó máa tendency light tendency light iná tó bá tàn sí ó máa ń jẹ́ kí darkness kó fade wọnú light nǹkan tí ó máa ń ṣe nìyẹn so nǹkan tó gbọ́rọ̀ ṣe nìyẹn láfi ní hp hb hb pencil àti 2b àti 6b 6b yẹn ni darkest èmi ń lo eléyìí mo máa ń lo medium kan fún gbogbo ẹ̀ nǹkan ó dìbẹ̀rẹ̀ tó bá lè control ẹ̀ mo ń lo 3b azumi 3b mo ń lò yìí mo lè fi ya òòrùn kan òdìdí kan tán but tí mo bá níbi area tó dark jù mo need láti wá 6b àbí 8b àbí 12b nítorí tó bá ṣe dark tó ni àwọn yẹn chiaroscuro yẹn tá à pè ní chiaroscuro ìbáṣepọ̀ òkùnkùn àti ìmọ́lẹ̀ yẹn nípa àwòrán rẹ̀ òun ni ó mú value ẹ̀ jáde ni ó mú iyì ẹ̀ jáde dáadáa so ìyẹn ló gbọ́rọ̀ ṣiṣẹ́ pà pẹ̀lú mo ti mú ṣéèdì náà wá nìyẹn o bọ̀ nǹkan tí mo fẹ́ fi hàn yín nípa eléyìí ni pé gbogbo ìgbà tó bá ti ń ya ọ̀mọ́ rántí pé ìdá tó ń lo handwriting position like this writing position tó ń lò àbí under hand position ló ń lò báyìí ló fi ń lò báyìí ọ̀kan nìyẹn èyí tó bá ti rọ̀ ẹ́ lọ́rùn lọ àbí cup cup hand cup hand ni kò ṣe báyìí eléyìí ni cup hand ó ti yẹ eléyìí ni cup hand ó nìyí so tó bá ti ṣe báyẹn ìdá tó bá gbé bọ́ọ̀dù dúró ó ní bó ṣe lè lò tó bá gbé bọ́ọ̀dù dúró tó dúró báyìí gbé ọwọ́ rẹ̀ yìí lé bọ́ọ̀dù báyìí wá ṣe báyìí o lè o lè máa lò yẹn nígbà yẹn o position tá a máa fi ń lò yẹn nìyẹn tó bá gbé bọ́ọ̀dù so tó bá dẹ̀ gbé bọ́ọ̀dù náà o lè lo eléyìí náà o lè mú eléyìí Dubai mú ọwọ́ rẹ̀ yìí àwọn ni wọ́n lélẹ̀ àwọn ní foundation ni ò jẹ́ kí ọwọ́ rẹ̀ máa ṣe tẹ́ bá rí nǹkan tí mo ṣe ẹ pé mo máa fọwọ́ kan guide ẹ̀ either kí n lo eléyìí eléyìí torí position bọ́ọ̀dù ni òtá pé lè mo fẹ́ lo mo lè ṣe báyìí náà bọ̀ kó má má bàa fọwọ́ pa bíbà yìí rẹ a máa ń lo igi kan igi yẹn à ń pè ní molars tí n bá rán tí n bá gbàgbé igi ni ṣá o lè wá igi bíi igi tínrín kan àbí bíi nǹkan bíi eléyìí tó mọ̀ pé kò ní ba àwòrán rẹ jẹ́ a wá ṣe báyìí kó mọ̀ bá máa rọ̀bọ̀ ọwọ́ rẹ̀ wá gbélé báyìí bọ̀ tí ò bá ti rọ̀ ẹ́ lọ́rùn kò ń tóbi tó báyìí ó dàbí ká ní igun bí brush bí thickness of this brush so you now do this way o kàn fi guide ọwọ́ ẹ̀ ni ó gbọ́dọ̀ jáde síta board ó máa ń gùn dáadáa ó gbọ́dọ̀ gùn ó lè jẹ́ size yìí tó tìkì tó báyìí kó wá gùn so ó máa jáde bí bọ́ọ̀lù yẹn ni wọ́n á fi gbọ́wọ́ lé báyìí Ìyẹn ni wàá gbọ́wọ́lé, ni wàá fi mú dání báyìí, wàá fi máa yà n tó bá fẹ́ yà. Torí tí ọwọ́ rẹ yìí tó bá ti ń swing, tó ń lọ, tó ń bọ̀ lórí àwọn tó ti ṣe yìí, yóò jẹ́ kí pencil yìí máa fade, kò ní jẹ́ kó shine mọ́. Quality rẹ̀, ohun tí wọ́n ń pè ní iyìbẹ̀, ó máa ma, ó máa ma gbọ̀n dànù. Ọwọ́ rẹ ó máa ma kó. So it's better kí gbogbo àwọn rules yìí ní sọ́kàn tí a bá ti bẹ̀rẹ̀ àwòrán. Èèyàn tẹ́wọ́ mọ́ àwòrán, èèyàn dẹ̀ gbé gbogbo ara lé gbogbo ọwọ́ rẹ̀ ní ibi tó ti ṣe tẹ́lẹ̀ it's better kó máa ṣe bọ̀ láti bí báyìí tó bá fẹ́ ṣe shading kó wá jáde báyìí àbí kó ṣe látòkè kó wálẹ̀ síbẹ̀síbẹ̀ náà má fi ọ̀wọ́ tó rólé fẹ́ lò káàkiri káàkiri níbẹ̀ o gbọ́dọ̀ máa fọwọ́ wọ báyìí yóò máa pa àwọn èyí tó ti ṣe rẹ́ ìyẹn ni mo fẹ́ kó dì dáadáa so ìyàwòrán rẹ point tí mo fẹ́ kó dì mú pé má tẹ̀wọ́ mọ́ àwòrán yíyà tó bá fẹ́ yàwòrán ṣe bí ẹni pé o fẹ́ yà báyìí o ò fẹ́ yà rárá o ò fẹ́ kí pẹ́ńsù yẹn hàn títí tó fi gẹ́ẹ̀tì ṣépù bíi ti nǹkan tí o fẹ́ yà nǹkan bíi tó ń lọ. mo lè yà á léra wọn léra wọn báyìí kò ní kó bàjẹ́ tẹ́tí mo ṣe ń ya sílíndà léra wọn báyìí kò ní kó bàjẹ́ tí mo bá fẹ́ parẹ́ mo lè parẹ́ padà pẹ̀lú cleaner tí ó dẹ̀ neat tí kò ní ba ìwé mi jẹ́ òní yìí bọ́wá kì í sábà pa nǹkan kan rẹ̀ o nítorí pé gbogbo àwòrán náà ni pé shading ló máa padà cover wọn nígbà tí mo bá ya ó dẹ̀ ní irú búrọ́ọ̀ṣì bíi eléyìí gbogbo àwọn nǹkan yóò ṣe kókó láti máa fi ṣègbín tó o bá rí eléyìí wá búrọ́ọ̀ṣì tó jẹ́ irú eléyìí tó tẹnu rẹ̀ pọ̀ àbí búrọ́ọ̀ṣì tí wọ́n máa fi ń kọ́lé tó ní red red stick nídìí yẹn èyí tó bá fẹ́lẹ́ ń bẹ̀ kò bá ṣe ńláńlá ẹ̀ o máa fi gbọ́n tó tó fẹ̀ báyìí o máa fi gbọ́n nǹkan náà ni máa fi gbọ́n wọn báyìí gbogbo tó bá ti parẹ́ wọn kì í fọwọ́ gbọ̀n búrọ́ọ̀ṣì náà máa wá torí kó má bàa swing kó má bàa pa àwọn àwòrán yẹn rẹ tó bá tẹ̀ ti ń parí o ti ń dá méjì draw yẹn ni ó gbọ́dọ̀ kí ẹ̀ fún un gẹ́lẹ́ bí ìgbà tí ó fún ọmọ tuntun òṣèré gbọ́dọ̀ jẹ ẹni tí ó já ọmọ tuntun gbẹ létòlétò tí kinní yẹ òfin ní bàjẹ́ tí òfin ní mẹ́rin tó tó bá ti wá ṣe bẹ́ẹ̀ a máa stọ́dì gbogbo ṣépù lára ohun gbogbo tó bá wù. wá calculate tó bá ti wá calculate eighty àti eighty thirty one and one tó bá yá bá fà tó bá rí báyìí nísìnyí ó ṣe é. trace our trace you tó hàn pé bóyá ó only ẹ̀jì black hole double line I repeat it. mọ̀ line edges ẹ̀ òun ló dá wọn ní dark area kan mention pé òun fún àwọn nífọ̀ àti pé ó máa wà arrange bó ṣe ṣe eléyìí náà á lọ báyìí. blocking lásán ló ń ṣe yàrá. wá dúdú tó wá kàn mú wá ẹ̀ wá wá ṣe ni mo sọ fún yín eléyìí àwọn foreign product ni so o lè nígbà kó rà ládùúgbò rẹ lágbègbè rẹ ibi tó ti ń ta àwọn art material tó bá need ẹ èmi náà mo máa ń ta material màá fi nọ́mbà mi síbẹ̀ anybody tó bá nídìí material ẹ lè pè mí tó bá ti lówó ẹ máa bá ẹ ọ̀dà so cleaner ẹ ní tó bá rí nǹkan tó wà ń bẹ tó fẹ́ kọ kan tí kọ̀ọ̀kan tó fẹ́ tó mọ̀ pé ó fẹ́ kọ ó lè represent ẹ pẹ̀lú line a máa ń ṣe kíní yẹn ó lè represent ẹ pẹ̀lú line àwọn orúkọ tán kọ síbẹ̀ so a kàn rí i pé o ṣe báyìí ni orúkọ yẹn náà ti kọ yẹn o ti kọ́ kọ yẹn tí àwòrán yẹn bá kéré o tí ó bá yẹ pé wá tóbi wà kọ gbogbo nǹkan bá kọ síbẹ̀ ṣéèdì náà ni wà á kàn kọ pẹ̀lú pẹ́ńsù wà á dẹ̀ fi ṣéèdì dark anything tó bá ti dark àwọn láàyìn tó space yìí wà á fi wọ́n lẹ̀ ní white òun ló máa represent kíní tán fi label tán fi sójú ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ bó ṣe rí nìyẹn ẹgbẹ́ kejì náà ni tí náà ò bá débẹ̀ dáadáa ó mọ ó máa ní láti ní another shading but mi ti fẹ́ gbé yín lọ bẹ̀yẹn drawing là ń sọ lọ mo kàn fi eléyìí ṣe example ni mọ̀ pé triangle rectangle sorry rectangle ni mo fi gbé jáde rectangle yẹn ni mo sọ di báyìí gẹ́lẹ́ bí wọn náà ṣe rí mo break ẹ̀ mo ti wedges mo wedges ele mo wedges tọ̀dọ̀ mi bó ṣe rí lọ́dọ̀ mi nìyẹn bó ṣe rí lọ́dọ̀ tiẹ̀ náà nìyẹn tó bá ń wò àwọn ìlà tó kàn fi dáa ni tó bá ti rí i pé nǹkan tó ń rí níwọ̀nba tó ń rí shape yìí wàá fìlà yẹn dáa ìwọ ni wàá máa lo initiative yẹn bẹ́ẹ̀ yẹn nǹkan tí mo fẹ́ kó mọ̀ nìyẹn so ìyẹn bẹ́ẹ̀ kó máa jẹ́ nǹkan àkọ́kọ́ study eléyìí dáadáa tó bá ti study eléyìí dáadáa gbogbo àwòrán tó bá fẹ́ yà kò ní nira fún ẹ mọ́ láti yà èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ inshallah kò ní nira fún ẹ o tó bá ti lè study gbogbo àwọn eléyìí kò ní nira rárá àtọ́ ó dẹ̀ ṣe kí ni a máa jẹ́ nǹkan tí um, tí ó máa tí ó máa jẹ́ kí o rí àwòrán rẹ gbé kalẹ̀ ní ti ní ti dáadáa. Ààyè bí ìgbà tí mo sún mọ́ ẹ, tí mo zoom ẹ, níbi ojú àti níbi imú tí mò ń sọ lẹ́ẹ̀kan. Nígbà tí ó bá ti fa circle yẹn, kí nǹkan ya imú yẹn kó lè rí geometric shape yẹn. Bí triangle yẹn leleyi, alright? N tó jẹ́ kí n máa tẹ ọmọ báyìí kí n lè máa kẹ́ lè rí ni o má tẹ̀wọ́ máwòrán lórí pépà kò dáa. So wàá kọ one, circle àkọ́kọ́ two, three. Òdo lákọ̀ọ́kọ́ yẹn, odo èkejì, odo ẹ̀kẹta, mẹ́ta ni imú ti pé síbẹ̀ yẹn. Wàá fà báyìí, fà báyìí sí i. Lẹ́yìn ìgbà tó bá ti fà báyìí, o mọ̀ pé àárín imú leleyii, òun ni ìlà tó fà yìí tí mo fi dá lẹ́ẹ̀kan yẹn so láti ibẹ̀ yìí ló ti gbé báyìí eléyìí tó bá gbélé wọnú eléyìí wàá rí pé ó ti jẹ́ sí nǹkan náà gbélé yìí náà wọnú eléyìí ṣéèdì ẹ̀ kò kún wàá rí pé try ẹ̀ bí mo ṣe ṣe yìí tó bá try ẹ̀ ó ti ya mú imú nì ó wá ń depend bí imú yẹn bá ṣe ń wo ilẹ̀ so so oríṣiríṣi imú ló wà oríṣiríṣi ẹnu ló wà mo fẹ́ kó mọ̀ yẹn bẹ́ẹ̀ oríṣiríṣi imú ló wà oríṣiríṣi ẹnu ló wà gbogbo ẹ̀ ló dẹ̀ lórúkọ àmọ́ pàtàkì bẹ̀ ni pé kí n má fòpó lọlé olóró mọ̀ bí ó ṣe máa gbé àgbékalẹ̀ rẹ̀ tó ṣe máa fi ojú rẹ̀ dá mọ̀ ó ti pa àwọn ọ̀la yẹn rẹ̀ o ó lè fún ẹ ní nǹkan tó fẹ́ tá a fẹ́ mú jáde ká fi lè ṣe òpin àwọn ṣépù yẹn ká lè tètè lọ ibi tí ó yẹ kí a lọ kíní yìí mo ní kó máa fi gbọ̀n má fọwọ́ gbọ̀n tó bá rí bẹ́ẹ̀ imú ti dúró so kí ni nǹkan tó máa wà níbi imú tí ó fi mọ̀ pé imú lélẹ̀ a fẹ́ di imú gangan lọ́àì sorry mi ì pa eléyìí náà rẹ̀ tán ó yẹ kí n pa eléyìí náà rẹ̀ bọ̀ ìgbà míì tó bá yẹ pé o ò bá tẹwọ́ mọ́ gẹ́lẹ́ bí mo ṣe máa ń sọ fún ẹ o nídìí àti pa kankan rẹ o bàtí táwọn tó bá ti gbé kúnkùn yẹn lé shading tó bá ti gbélé gbogbo ẹ máa jáde àkọ́kọ́ iná kan máa ń tàn sí mú báyìí àti bí báyìí kọ́ńtọ̀ la máa ń pe ibi tó bá ruga sókè báyìí contour náà máa ń pè ní tòyìnbó. Àwọn iná yẹn wọ́n máa ń ṣeré láàárín imú. O wá fẹ́ shade ẹ̀ ń sìn. Ká pé stroke shade ni mò ń lò, stroke shade ni eléyìí. A block ni. Smooth shade ni eléyìí tá ń pè ní rough, rough shading. O lè pè é rough shading. Òun náà ni smooth shading. Àwọn kan ń pè ní volley eh, eh, ni sorry point this is volley point volley point nílé shading náà lòun náà type kan wulin, na eléyìí là ń pè ní woolen woolen là ń pè ó irun na ma npe, shading ni crush ashen gbogbo tí mo ẹ ni torí tá a bá débi shading ẹ máa rí ní tí mò ń sọ nípa rẹ̀ jẹ́ ń zoom ẹ̀ sí kó lè bá a rí dáadáa tó o bá rí ó ní crush hashing lélẹ̀ crush hashing yẹn dàbí net shading ni tó bá mọ̀ tó bá yàwòrán tán wàá kàn án máa ṣe báyìí wàá fi block gbogbo ẹ̀ kò ó máa dàbí ìgbà tó ya cell ara tó ya skin bó ṣe máa ń fún wa ní effect yẹn nìyẹn so ball point ní ibi tó bá dark wà á dark ẹ̀ báyìí wà á jẹ́ kí dọ́ọ̀tì yẹn pọ̀ ńbẹ̀ ibi tó bá light wà á ra mú wá báyìí tí dọ́ọ̀tì ẹ̀ bá ti ń pọ̀ lórí ara wọn ó máa sọ di dark area tó bá yẹ kó fẹ́ kó o fẹ́ dark area light area middle middle tone ni wàá kàn máa mú extension dot yẹn wàá máa tan dot yẹn ká báyìí àwọn kíní tó fi ń gúnlẹ̀ yìí ara máa fi gúnlẹ̀ ni ó ti yẹ wàá rí pé ibìkan dark ibìkan light yóò máa fún ẹ ní effect yẹn ṣáà ni so wúlì yìí náà ibi tó bá dark o ní láti pòrí bẹ̀ wá tuntun ṣe wá tuntun ṣe wá wá mú ọwọ́ yẹn wá again ní tí wàá fi blend yẹn papọ̀ nìyẹn but wọ́n máa máa rí i pé light area wà ń bẹ̀ dark area wà ń bẹ̀ middle tone wà ń bẹ̀ middle tone yìí shade ní middle tone ní tòkó tó àgàn strong highlight strong highlight ní ibi tó bá white gẹ́lẹ́ bí mo sọ fún ẹ tí mo sọ lọ́wọ́ yìí ó ní contour so tí mo bá fẹ́ shade ní jẹ́ ń lo stroke shading kó lè yé yín ó nìyí mo fẹ́ gbé imú yẹn jáde wọ́n bá mi ká lọ. tó bá notice gbogbo picture àwọn white kan máa ń rìn mí báyìí ó gbọ́dọ̀ ti ní shape yẹn kalẹ̀ ó ti mọ̀ bóyá fẹ́ ṣe níbi òkè mú tó ga náà ó máa ń wà ń ibẹ̀ yẹn ṣéèdì máa kọjá ń mo fẹ́ kó mọ̀ yẹn náà mọ̀ yẹn dájú ibi báyìí ṣéèdì fẹ́rẹ́fẹ́ máa dìde torí pé bíbá yìí náà ó ruga azin ó ruga dáadáa òun náà ní kọ̀ǹtọ̀ tí mo pè ní kọ̀ǹtọ̀ ibi tó ruga náà pè ní kọ̀ǹtọ̀ tó bá ruga lára rẹ kọ̀ǹtọ̀ ni ibi tó ruga lára rẹ kọ̀ǹtọ̀ ni má lọ sí ibi tó ruga lára rẹ léde Yorùbá kí nǹkan ruga kí nǹkan ta sókè báyìí nǹkan tán pè ní oruga nìyẹn tó ìyẹn ní kọ̀ǹtọ̀ tó àwọn ìlà yìí mo fẹ́ blend ẹ̀ papọ̀ ibi tí ìsàlẹ̀ mú wà ní ibi tí ìsàlẹ̀ mú wà ní tí wọn náà bá ti rí ibi ìbáyìí ni ìsàlẹ̀ mú wà so tó bá ti wá ń lọ bẹ́ẹ̀ ó ń lọ bẹ́ẹ̀. ìlà yóò mí jáde o ìlà tó rí yẹn kò mí kó jáde tó bẹ́ẹ̀ gbọ̀ngàn nínú kan fẹ́ fi hàn náà nìyẹn pé kó bá mọ̀ pé gbogbo nǹkan yìí ó níbi tó ń lọ ojú máa wà ń bì báyìí can you see that ọlá pé mo zoom ẹ ojú máa wà ń bì báyìí tí náà yẹn bá mú púpọ̀ wá rí nsìn sórí bẹ́ẹ̀ so bó ṣe máa ń rí nì ó di mú àbí ó di mú ó ti ya mú náà nìyẹn o so bí ìbá wa wo ṣéèdì yẹn dáadáa bó bá ṣe rí ni kò ṣe ṣèdẹ̀ ìlà ni mò ń lò light shading stroke shading ni mò ń lò yìí so bó bá ṣe rí ni kò ṣe ṣèdẹ̀ o Gbogbo eléyìí shading ló máa pa gbogbo ọ̀run láyé rẹ̀. Mo rò pé o bẹ́ẹ̀. Imú ti dúró bẹ́ẹ̀. Very easy as that. So ẹnu yẹn níbi ìsàlẹ̀ etí, ìsàlẹ̀ etí ni imú máa ń parí sí. Mo fẹ́ ko mọ̀ yẹn. Ìsàlẹ̀ etí yẹn tó bá fa ìlà kan báyìí, fa ìlà kan báyìí, ẹnu ti pàdé ńbẹ̀. Nítorí o kàn láti study bí ẹnu yẹn bá ṣe rí. Wà rí nísìnyí model ẹnu kò kí ń ju side bí báyìí lọ níbi ẹ̀gbẹ́ etí ẹnu ò gbọ́dọ̀ ju bí báyìí lọ omi tó bá rẹ́rìn yóò wà ní center ẹyin ju black yẹn ẹyin ju tó bá rẹ́rìn ẹnu yẹn máa wide wá bí ẹyin ju side black yẹn tó bá rẹ́rìn bọ́ tó bá rẹ́rìn normal kò lè ju ẹ̀gbẹ́ bí lọ bí báyìí òdiwọ̀n ẹnìyẹn òdiwọ̀n ẹ̀ nìyẹn ẹnu yẹn á rí báyìí. so pé ìlà ẹ̀yìn lélẹ̀ àárín ẹnu lélẹ̀ gbogbo àwọn nǹkan yìí mo kàn mú wálé ni o máa ṣàlàyé lórí ẹ̀ dáadáa dáadáa tó máa yé yín mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn tó bá ti wá bẹ̀ òkè etí kọ̀ǹtọ̀ máa wà níbi ẹnu yìí òkè ètè yìí ètè òkè yìí òun kì í resist light gbogbo ẹgbẹ́ yìí ò kì í resist light kò kì í gba iná mọ́ra iná ò kí ń dúró kò kí ń láìtì òkú sábà hàn bẹ́ẹ̀ àmọ́ kọ̀ǹtọ̀ ibi tó yọ jáde níbi ẹnu rẹ̀ ó máa gbà lẹ́yìn òkè kọ̀ǹtọ̀ yìí òun ló máa resist iná again àlàfo kan máa ń bẹ mìíràn iná ló tàn síbẹ̀ so àwọn eléyìí gbà mí ó máa ń black àmọ́ kò sí bó ṣe lè black tó àárín yìí máa show light small ó máa show light little díẹ̀ light yẹn ẹ iná kékeré yẹn máa jáde ní àárín yìí òun làwọn ń pè ní kọ̀ǹtọ̀ ni wọn àwọn yẹn náà yẹn náà rùgà tó bá wọ fọ́ọ̀kan inú rẹ̀ tó bá ti fọwọ́ kan ẹnu àárín yìí dẹ̀ máa dúdú ó máa dúdú ibẹ̀ ni ìsàlẹ̀ ètè tí máa ń bẹ̀rẹ̀ ètè ìsàlẹ̀ tí máa ń bẹ̀rẹ̀ yóò jáde díẹ̀ báyìí tó ṣédì la máa fi ń gbé gbogbo eléyìí jáde tá a bá fàlà ṣédì náà la máa fi gbé jáde ẹnu ẹlòmíì round ẹlò ẹlòmíì ó fọ́n ká nísàlẹ̀ báyìí ó máa ní bending díẹ̀ báyìí bẹ́ẹ̀ nu ẹlòmíì ṣe rí mi tó bá rí nísìnyí mi ò tí ì yà ó rí i pé ó ti ń jáde tó bá wò dáadáa wàá rí pé ó ti ń jáde gbogbo eléyìí tó bá ti bẹ̀rẹ̀ sí ṣe á máa yí ẹ tí mo ṣe ń sọ yẹn kò sí nǹkan tó wà sẹ́kù náà wà ń bí báyìí a máa ń lo sẹ́kù náà fún báyìí wà á dẹ̀ fàlà báyìí o lè fi bírèkì ẹ̀ bẹ́ẹ̀ òun ló fi bírèkì ẹ̀ kó lè bá a mọ ibi tó ń lọ ní àárín ètè náà nìyí wà á dẹ̀ rí pé ìlà kan máa ń fà jáde mẹ́ tó owó dẹ̀ ti máa ń ruga náà nìyẹn ṣédì náà máa fi cancel everything ṣédì yìí náà máa fi parẹ́ òun ló máa fi gbé kíní ẹ̀ jáde gẹ́lẹ́ bí ó sì á jọ ètè ẹni tí ó bá ń yà kò bá jẹ́ tiẹ̀ ó lè bẹ̀rẹ̀ látòrí fọ́tò tiẹ̀ náà àbórí fọ́tò mọ́mì ẹ̀ àbórí fọ́tò dáàdì ẹ̀ àmọ́ má ti kanjú jẹ́ ká bẹ̀rẹ̀ mo kàn ń fi eléyìí mú wa kó lè máa jẹ́ introduction fún ẹ láti pé gbà tí mo bá bẹ̀rẹ̀ yóò lè yí ẹ dákun mọ́ dáadáa kó sì mọ́ lámọ̀tán gbogbo àwọn tí mo sọ yóò padà jẹ́ ní tí wàá padà rí pé ó wúlò fún ẹ lọ́pọ̀lọpọ̀ jọ̀wọ́ kó o notice dáadáa nípa ẹ̀ iná tó ń tàn sí ni mo fi ń gbé kámẹ́rà mo fẹ́ gbé síbi tí o lè ti rí dáadáa eléyìí mo fi triangle fọ́ọ̀mù imú yìí pẹ̀lú circle mẹ́ta tó bá rí nǹkan tí mo yà náà ni circle mẹ́ta circle mẹ́ta eléyìí náà circle ni àwọn eléyìí triangle olè triangle tó sùn lẹ̀lẹ̀ so gbogbo nǹkan yẹn initiative yẹn ni wàá máa fi gbé jáde bẹ́ẹ̀ ìyẹn ni òfin ní difficult but very easy way to know all this geometric shape eléyìí ni ìlànà tó lè tètè fi mọ̀ pé bí wọ́n ṣe ń ya bíbá yìí ni bí wọ́n ṣe ń ya bíbá yìí ni ẹ̀kọ́ kan tá a bá ń gbé jáde báyìí yóò máa yé ẹ̀ èyí tó bá jẹ́ question tẹ́ fẹ́ béèrè ẹ béèrè lọ́wọ́ mi pẹ̀lú ògùn ọlọ́run a máa yanjú ẹ̀ kò jù báyìí lọ a tún máa pàdé ní next class ọlọ́run á jẹ́ kí àyè kó dẹ̀ make sure pé ó ní sketchpad rẹ àti pencil rẹ tí mo sọ fún ẹ lọ wá wọn kó bẹ̀rẹ̀ láti sin náà lọ ìwọ náà kó tó mọ̀ àwòrán rẹ máa yí padà tó bá ti ń tẹ̀lé kíláàsì dẹ̀ máa share rẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ mo bá mi share rẹ̀ káàkiri bẹ́ẹ̀ kí wọn náà máa ṣe àrẹ gẹ́lẹ́ bí mo ti sọ tá a bá ti ní gbìyànjú bẹ́ẹ̀ tí a dẹ̀ ń rí tí n bá ti rí pé àsìkò assignment dé tí mo ń fún yín ní homework iṣẹ́ àmúrelé gbogbo wa a máa máa gbé sórí orí channel yìí YouTube náà tẹ́lẹ̀ ẹ máa rí ẹni tó bá ṣe first tí ẹ bá pegedé ó máa ní ẹ̀bùn tí ó gbà mo fi dá ẹ lójú bẹ́ẹ̀ ẹ múra ẹ share rẹ ẹ comment ẹ béèrè question àyè wà hmm, àkóyí space <laughs> God bless you all thank you.